èpísẹ́lì ti paul àpọ́stẹ́lì sí títù orí kìíní. pọ́ọ̀lù ìránṣẹ́ ọlọ́run àti àpọ́stẹ́lì jésù kristi gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ ọlọ́run àti ìmọ̀ òtítọ́ tí ń bẹ gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run ní ìrètí ìyà àìnípẹ̀kun ti ọlọ́run ẹni tí kò lè ṣèké ti ṣe ìlérí ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé ṣùgbọ́n ní àkókò tirẹ̀ ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn nínú ìwàásù tí a fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa sí Títù ọmọ mi nítòótọ́ nípa ìgbàgbọ́ tí í ṣe ti gbogbo ènìyàn oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Kristi Jésù olùgbàlà wa nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Krétè kí ìwọ kí o lè ṣe ètò ohun tí ó kù o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ bí ẹnìkan bá ṣe aláìlẹ́gàn ọkọ aya kan tí ó ní ọmọ tí ó gbàgbọ́ tí a kò fi sùn fún wọ̀bìà tí wọn kò sì jẹ́ alágídí nítorí ó yẹ kí bíṣọ́ọ̀bù jẹ́ aláìlẹ́gàn bí ìríjú Ọlọ́run kí ó má jẹ́ aṣetinú ẹni. E onínúfùfù ọ̀mùtí aluni olójúkòkòrò bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe olùfẹ́ àwọn ènìyàn rere aláìrékọjá olóòótọ́ ẹni mímọ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì tí ó ń di ọ̀rọ̀ òtítọ́ mú ṣinṣin èyí tí í ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kí òun kí ó lè máa gbani níyànjú nínú ẹ̀kọ́ tí ó yè kooro kí ó sì lè máa dá àwọn asọ̀rọ̀ òdì lẹ́bi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágídí àwọn asọ̀rọ̀ asán àti àwọn ẹlẹ̀tàn ní ń bẹ pàápàá àwọn ti ìkọlà àwọn ẹni tí a kò lè ṣà ìpa ní ẹnu mọ́ àwọn ẹni tí ń sojú odidi agbo ilédè tí wọ́n ń kọ́ni ní ohun tí kò yẹ nítorí èrè àìtọ́ ọ̀kan nínú wọn àní wòlíì àwọn tìkára wọn wípé èké ni àwọn ará krétè nígbà gbogbo ẹranko búburú ọ̀lẹ alájẹkì òtítọ́ ni ẹ̀rí yìí nítorí náà bá wọn wí gidigidi kí wọn kí ó lè yè kooro ní ìgbàgbọ́ kí wọn má ṣe fiyè sí ìtàn lásán ti àwọn Júù àti òfin àwọn ènìyàn tí wọ́n yí padà kúrò nínú òtítọ́ ohun gbogbo ni ó mọ́ fún àwọn ẹni tí ó mọ́ ṣùgbọ́n fún àwọn tí a sọ di ẹlẹ́gbin àti àwọn aláìgbàgbọ́ kò sí ohun tí ó mọ́ ṣùgbọ́n àti inú àti ẹ̀rí ọkàn wọn ni a sọ di ẹ̀gbin wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n nípa iṣẹ́ wọ́n ń ṣẹ́ ẹ wọ́n jẹ́ ẹni ìríra àti aláìgbọràn àti ní ti iṣẹ́ rere gbogbo aláìníláárí.